àti àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́run tí àwọn náà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ ní fọlọ́n ọba tó ro dáadáa rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́tà àṣọ ń pa níbi àpàdà sí orí ìburú ní tó fi fàtó jẹ́ páàlì máa sírù ìjókòó báyìí má táwa máa wà nírú ìjókòó dàkejì rẹ̀ ọlọ́run mọ́mú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa bákan náà ní tá à ń torí rẹ̀ wá sí ìbàyí òun náà ní kálíbà máa ń wa kì náà wájú àpàdé rẹ̀ wà á ń tàrọ́ bìnrin àná lẹ́ǹtọ́ yọ̀nù sí wa bákan náà máa sọ wa ń gbogbo gbà níbi àtiwí sì máa sọ àwa náà tá à ń gbọ́ náà níbi àtìgbọ́ wà ń tà àlà dáàlìkà kọ́dìrún wàbílì ìjábàtì jẹ́dìr ní ìjẹjọ́ à ń bọ̀rọ̀ bọ̀ nípa wípé kí ló láti bí àlìsí àádà ààrẹ láti bí a'udhu billahi minash shaitani rajim àwa gbé ní bísímìláì àmọ́ ọ̀rọ̀ díẹ̀ wà nípa ilé ṣùgbọ́n àti ìkú olórí ọ̀rọ̀ yẹn náà. A'udhu billahi minash shaitanir rajim. nínú àwọn àfa a rí àwọn tí wọ́n sọ wípé gbólóyìn àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó ti yé wa wípé ajmalul ilmi wípé a'udhu billahi minash shaitanir rajim kèése áyà nínú alukur'an kèése dídí áyà kò sí ní kíni o kò sí ní alukur'an gẹ́bí láwọ́ wala quwwata illa billahi al-azim bí èsì ara yà kúránì la hawla wala quwwata illa billahi al-aliyyil azim kéèsì àyà kankan nínú alukur'an ṣùgbọ́n gbólóyìn anabi sallallahu alayhi wa sallam ọkọ àwọn sọ́wọ́bù sì kó àwọn náà wípé fa innahu kanzun min kunuzil janna kama jẹ́ àádá ìjàmbá bukhari ọmọlá tàbí fi sọ́yìn yìí. àádá bìjàmbì wà bìjàmbì náà lórí bẹ́ẹ̀ اختلف على العلم في حكم الاستعاذة ọ̀rọ̀ pọ̀ táwọn afa àtọ̀ ń pa alisti'aza kí ni ìdájọ́ rẹ̀ apá kan náà àwọn afa ní alisti'aza wajibatun fi kulli amrin fi'lin aw qawlin gbogbo tí wọn bá fẹ́ máa ṣe pátá kọ̀gbọ́rọ̀ má sọ a'udhu billahi minash shaitani rrajim sísọ rẹ̀ kí ni ìdájọ́ sísọ rẹ̀ wọ́n ní dandan ni. apá kan afa

tó ní ògiri jọwọ́ pa ọlọ́mọsá yìí sí gbogbo wọn tó ìsì wà ní àdìsí wípé ẹni tí nǹkan bá wó pa báyìí fọwọ́ ṣẹ̀híd ó náà kúkú ṣẹ̀hídí bó dẹ̀dẹ̀ pé àwọn ṣùwàdáwù ta ni wọ́n póríṣiríṣi àní ṣùwàdáwù dúníyà àní ṣùwàdáwù làákìrọ̀ àní ṣùwàdáwù dúníyà wà làákìrọ̀ ṣùgbọ́n ìṣàlá àmọ̀tàlẹ́ gbogbo ẹ̀ àwọn kan tó yẹ pé kí wọ́n bá kú ṣẹ̀hídí wọn di àlìkìyàmọ̀ àní báwọn lòún lù ẹ̀ tó kú ṣẹ̀hídí láyé ń bíbáyìí àwẹ̀ wọn àákìrìsí àkìgbò ẹ̀ ẹ̀rọ mi mẹ́tẹ́ pé ṣẹ̀yìdù dúníyà lásán la wọn ti ṣùwàdà wọlé àákìrọ̀ kó ló àdìrò mọ́rì ìṣáàlá sànùbẹ̀yìnú ha fi màbá nǹkan àti fílẹ̀ mùrùbá kì í yá. àwọn pátá àfà هذا الذي أمال إليه الإمام الرازي في تفسيره إمام الرازي يقول له إن توتو دندني wíwí rẹ̀ níbi gbogbo àwọn àlámẹ́rin apá kejì náà àwọn àfa kàmàrú yà hàdá عباد أهل العلم من أمثالهم العلامة ابن سيرين يقول أو بابي àwọn bó ṣe sọ ṣe sáà máa wí ní gbogbo ọ̀rọ̀ ìdẹ́dẹ́ ni ṣùgbọ́n ìjẹ́dẹ́dẹ́ ń béèyàn bá ti wí lẹ́ẹ̀kan gbèsè ayé rẹ̀ ó ti tán man qalaha marratan wahida kafa béèyàn bá ti lè wí lẹ́ẹ̀kan nínú gbèsè ayé ó ti tó bá àmọ́ wìmọ́ lẹ́yìn ìgbà náà nítorí pé kọ̀dí átà bí ma ó mìíràn bí ìjẹ́ ni ó ṣe yẹn ó ti ó ti dé orí ẹni pé ẹ wá sọ̀rọ̀ níbi ṣèyítán ojú kẹta táwọn afáàsọ ni wípé àlítì àádà yìí ọmọ ṣètàn rọ̀jìn a lè máa wí níbi gbogbo òrùn tó bá jẹ́ ọ̀rẹ́ yẹn ṣùgbọ́n a máa wí níbi náfìlà wàhádà marwiyun anil imami malik rahimahullahu ta'ala èyí wà nù sẹ́ńtà látọ̀dọ̀ imam maliki ọlọ́mọsọ àbáníyanu sí wọn ṣùgbọ́n wà lẹ́bi aléyìn jùmùhùr èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n sọ ní wípé alìtìhádàtú mùtàhábàtún wà lẹ́yìn tàbí mùtàhátàmà hátà yá àtàmà tàríkù ha. alìtìhádà kàmùtà ọ̀pọ̀ sọ̀rọ̀ àwọn afẹ́ bẹ̀rẹ̀ nǹkan ní ta afẹ́ pọ̀ ni afẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. débi pé tẹ́ẹ̀mù wo láàmú wá sọ àwọn ìbílẹ̀ ṣẹ̀tọ́ ní gbogbo sẹ́ta bá bẹ́ẹ̀ sí. aláwọn apákanú àwọn àfa àtàlẹ́yìn jẹjọ wọn ní gbólóyìn àmọ́ sọ́ngbà bá parí iṣẹ́ tán ni àtàlẹ́yìn jẹjọ àbá àtàlẹ́yìn jẹjọ. báyìí ìbéèrè ọwọ́ àjáde wípé àwọn tí wọ́n lọ alẹ́bí ìnàjà náà ìlà ànàlbásímọ̀lá tẹ́kùnù bá àjà iṣẹ́ tá a bá parí o ńgbà bá parí ẹ̀tẹ̀ láti mọ ìṣọ́nà ṣẹtọ̀rọ̀ jíìmù wọ́n wá mú ẹ̀rí méjì wá ta ni ọ̀dà pẹ̀lú àkọ́kọ́. Naam. Naam. wọ́n lẹ́rìí àkọ́kọ́ ní tọ́lọ́ ní pé tọ́ba tí wà nínú àkàrùkọ́ ń tàn wá sọ lọ́wọ́ ọba lọ́dọ̀ ṣàìtàn ńgbọ̀ ọba parí ẹ̀tẹ̀ wọ́n ní táwọn gbọ́yìn bẹ̀ nìyẹn Naam ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì. Barakallahu fiik nítorí pé gbogbo sẹ́tìmọ̀ bá ti parí tán tó bá ti fi súnmọ́ àtàbí ìyá òsì kò ní ládàá mbẹ́mà òun náà ní tí a ń jà tí a gbọ́ mi. so nígbà bá ti parí sẹ́tìmọ̀ yìí ọwọ́ akókò wa fọlọ́mọ bàtà aláṣọ iṣẹ́ yẹn kọ́mọ́ bàjẹ́ pé ṣe ìtọ́wò sí kíni òyọ́ jẹ lérè. náà ìǹkí wa máa dá aláàlẹ́ ọ̀dọ́ àwọn àfáwárí tá a bá wá gbọ́ yé bá wọn. àwọn tí wọ́n wí gbọ́nà yìí tí wọ́n bá fẹ́ kírun nígbà wọn kò máa sọ àwùjọ ìṣẹ̀tọ́nà jí after lẹ́yìn sálámà bọ̀tì irun náà dá ń pè lódìdí ẹ̀yìn tí bá rò ojú kan lẹ́fi wọ́n àwọn àfa ìsọ yìí pé ìmáàmù kọ̀ọ̀kan onímọ̀ sọ̀rọ̀ ọdún ṣètọ́rọ̀ jim àgbàtọ́bá tó parí fáṣíà torí ọ̀pá ni kìrán yẹn fáyidà sọ̀rọ̀ tẹ̀lé kọ̀rán wọ́n bọ̀ ní ká sọ pé àmì yá pé àwọn ọdún ṣètọ́rọ̀ jim yọ ká sọ̀rọ̀ tó parí sọ̀rọ̀ tẹ̀ náà yóò tó sọ A'udhu billahi minash shaitani rajim. tá a bá wá gbà tán nígbà ọba tó wá parí ìrún yóò tún wá tẹ́kí ni o yóò wá sọ bẹ́ẹ̀. apá kan nílá a máa wí gbólóhùn yìí o ní ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ àti kí ni o àti gbẹ̀yìn ẹsẹ̀ torókòtà bá ń fọlọ́ wọn bá sọ gbẹ̀yìn ẹsẹ̀ yìí tẹ́ ẹ tí ìrí bẹ̀rẹ̀ náà. ajẹ́kọ̀rọ̀ àwọn èèyàn ń gbọ́ wọn mọ̀ sàúdù rẹ̀ ṣiṣẹ́ lórí ìrún wọ́n sọ ń bẹ̀rẹ̀ tó bá tó parí fájà yóò sọ bó tó fẹ́ kaba ẹ̀ sùrọ̀ yóò sọ tó bá tó parí sùrọ̀ yóò sọ tó bá tó parí nǹkan náà yóò sọ. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé ìbẹ̀rẹ̀ láti sọ ìbẹ̀rẹ̀ láti sọ báyìí kàfáànà ó ti tó wa náà àpò mi mọ́tálà yẹn revision à ń ṣe o àwa bọ̀ bí mas'ala mi mas'ala eléyìí ibẹ̀ wà ní àti bẹ̀rẹ̀ tafsir lẹ́nu. a'udhu billahi minash shaitanir rajim. al-isti'adatu hadhihi hal lis-salati aw lil-qira'ah ṣé torí ìrun àtàkùn ìjọjọ bàtà àti sàlẹ́sà ṣé torí ìrun láti máa ṣe a'udhu billahi minash shaitanir rajim àbí torí ipa afẹ́ kéwúnú ẹ̀ ọlọ́run sọ pé fáìdà alukur'an tó bá ti fẹ́ ka kur'an fásitì ìbílẹ̀ mina ṣèyítọ́ni rọ̀jìn wá fọlọ́ba sọ̀tàlá wà sọ̀rọ̀ níbi ṣèyítọ́n. ṣé torí pé a ké fatia tọ́jára kur'an a kò ka sọ̀rọ̀ lé tọ́jára kur'an lórí ìran láti ṣe àwọn ọmọ ṣèyítọ́ni rọ̀jìn àbí torí ìran. Abu Hanifa rahmanulahu ta'ala àwọn nítorí kìrọ́ àná torí kí ni o torí ipa afẹ́ kí ó nínú ọ̀run tá a bá wá nítorí ipa afẹ́ kí ó nínú ọ̀run tí èèyàn bá wá fẹ́ kírun asiri ẹ̀ẹ́mẹ́lòó ní ọ̀sọ̀ àwùjọ ṣetán ọ̀dí ẹ̀ẹ́mẹ́rin nítorí pé gbogbo ìgbàdí ó ṣe kí ni o òní ọ̀kà bá díà mìíràn àwọn tí wọ́n sọ pé torí ìrún la ti fẹ́ ṣe ẹ̀ ń bẹ́ kíláàsì mi ṣe ẹ̀ẹ́mẹ́lòó ní ọ̀sọ̀ àwùjọ ṣetán ọ̀dí lórí ìrún rẹ̀ ẹ̀ẹ́kan péré sẹ́yìn. lábẹ́ gbólóhùn méjèèjì àwa fẹ́ mú mọ́sálà kan jáde ìmáàmù wa wájú ọfẹ́ kírun fún wa àwa wà lẹ́yìn àfẹ́ kírun pẹ̀lú rẹ̀. àwọn tí a ní torí fátíà àtórí torí kìrọ́ àtórí pé màmú òkè o ni ó fi dáhùn rẹ̀ sọ̀rọ̀ jìm lórí ìrún ọ̀rọ̀ kanu àwọn tẹ́lẹ̀ náà torí ìrún gangan ni ó fi rẹ̀ sọ̀rọ̀ jìm ẹni tí bá wá ń kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ wípé ìntàwọn gbọ́yé ni pé torí pé máa mú ó tèwú lórí ìrun ni ó fi sọ a'udhu billahi minash shaitanir rajim ẹ̀ẹ́mẹ́lò láwọn tó bá kírun lẹ́yìn rẹ̀ ó ṣe àwọn shaitanir rajim ta اللهم صل على محمد وسلم apá kan náà àwọn àfa wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim tí màmá ọmọ ṣe ń nùrùn nítorí kí ni o torí kọ́ fẹ́ kéwú nù ẹ̀ ni ọlọ́run sọ pé dáwọ́ jẹ́ ka Qur'an gbogbo ẹ ti papọ̀ sókọ̀ kan náà wò náà ni pé àsọ̀lá tá a bá wá ń kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ wípé ní tí àwọn gbà ní wípé torí pé màámù ó kéwù nínú ọ̀rọ̀ láti ṣe àwùjọ ẹ̀ṣẹ̀ fẹ́mi rọ̀dín àwa ń kí àsùnbà lẹ́yìn rẹ̀ ẹ̀ẹ́mẹ́lò láwa tí à ń bẹ lẹ́yìn rẹ̀ yóò ṣe àwùjọ ẹ̀ṣẹ̀ fẹ́mi rọ̀dín tó bá jẹ́ àyílà ni ẹ̀ẹ́mẹ́lò láti àwùjọ ẹ̀ṣẹ̀ fẹ́mi rọ̀dín lẹ́yìn rẹ̀ tó bá sì jẹ́ mẹ́gírìbì ni ẹ̀ẹ́mẹ́lò láti nígbà pé ìran ọ̀run òbí mẹ́ta náà lọ méjì mẹ́ta mẹ́rin ta lọ́nà Naam, Abu Abdullahi, alhamdulillah. Abu Abdullahi ní ẹ̀kẹ́ náà láti ṣé kọ̀ kàlákàkù ṣáfẹ́ Abu Abdullahi ṣe pé bó ń tí abọ́ agbọ́lẹ̀ nu wọn o gbogbo ara ti wí báyìí ṣé kọ̀ kàlákàkù bàbá fẹ́ sọ̀rọ̀ àbí níbi ìṣubú ẹ̀ mélòó ẹ̀ẹ̀kan níbi zuru nǹkan ẹ̀ẹ̀mejì níbi mọ́gírìbì nǹkan ẹ̀ẹ̀kan bàbá ní ṣubú ẹ̀ẹ̀kan wúrò ẹ̀ẹ̀méjì tàbí ásìrì náà ẹ̀ẹ̀méjì tàbí iṣẹ́ ẹ̀ẹ̀méjì mọ́gíríbì ẹ̀ẹ̀kan tàbí bẹ́ẹ̀ tó ń tó yàtọ̀ sọ̀rọ̀ náà. ẹ̀bí òní ọ̀wá sí ẹ̀ẹ̀kan náà báwo tún ní tó yàtọ̀ sí nǹkan àwọn mẹ́tẹ̀ẹ̀sọ̀ yìí ká ti ṣáàkì rẹ̀ báyìí abúlé Ah, eh, mufti ojú orin náà. Eh? Yípe torí ìrùn kí ìtorí jẹ́ torí kò ẹ́jẹ́ òkè nínú ọ̀run oorun mi ọyà tuntun. Táà bá rí ẹ̀rìn kẹ̀kẹ́ tí ó gbà ìdínà ní ìdílá ìpìlẹ̀. Torí lè kéwù lélẹ́yìn, èé nàá ó ń kárí kúló lè dá sí ọ̀rọ̀ ẹ̀sìn erélé bó ti sàlàyé àbúrọ́yá ẹkún fẹ́ bẹ́ẹ̀ sọ. Wákàtí méjì ìṣubú yìí fún fatia súrọ̀ náà. Hmm, náà akọ̀kọ̀lẹ̀wò Allah pàṣágbọ́sá kò wí wọ́n ní bọ́bá jẹ́ àìlá lórí gbólóǹta sọ yìí ajá yìí pé mẹ́rin ni ọ̀dẹ̀ nígbà tó fatia rẹ̀ kéwù kan ni súrọ̀ náà kéwù kan ni méjì nù lórí rákà kan times two two times two yóò fà ń fọ̀ tọ́bọ̀ wá jẹ́rù asiri tàbí zuhuru tàbí ìṣáì yóò jẹ́ mẹ́jọ two times four èèpì tó bá jẹ́rù mẹ́gírìbì yọ jẹ mẹ́fà tàbí tó ní ìkàmì rẹ̀ tọ̀sí sẹ́ńtọ̀ àmìr àwòtẹ́ ìjàbìrì lórí náà Allahu akbar àbúrò láàrin ti kẹ̀kẹ́ wà lẹ́yìn tó gbanú. àwọn tí ẹ sọ wípé ẹ gbàlábàlá kan ní ẹ̀ tí ìgbà tán o <laughs> bọ̀dá sálàyé rẹ̀ ní ìṣe <laughs> àwọn èèyàn kan sọ wípé ṣéke mọ́ṣálà ìbọ̀fẹ́ ká kó clear nítorí pé àwọn àyànfẹ́yàn sẹ́ni bá ṣe ń sẹ́yìn náà àti ń kọ́rùn náà bàbá wọn. نعم اختلف أهل العلم واختلفت كلمتهم وهم على وهم على قولين ọ̀rọ̀ méjìlá àwọn àfa àsọ̀n pa àwọn òṣèṣẹ́ tó dìm náà rún apá kan ní torí ìṣẹ̀lẹ̀ abẹ́ ti tẹ́lẹ̀ wọ́n nílò torí pa afẹ́ kéwù náà rún ni tọ́lọ́ ní sọ wípé fáyidá kọ̀rọ̀ kẹlẹ̀ kùrán ẹ̀mẹ́sì bẹ́ẹ̀ fasta'idh billahi minash shaitani rrajim wíwá ní sọ́kà bá ti fẹ́ ka alukur'an fọlọ́ mọ̀ká wá sọ̀rọ̀ lọ́dọ̀ ṣèitán bẹ́ẹ̀ sì ni ìrún tó bẹ́ẹ̀ kí yóò kà bá ti à kùránì ni yóò fi túrọ̀ lé kùránì ni apákà fà nínú fáìdà ọ̀rọ̀ tàlùkùrán tó bẹ́ẹ̀ ka kùránì odidi ọ̀rọ̀ ní tòótọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ ìfẹ́ ẹsẹ̀ tí ló kọ kẹtó kókó nǹkan tí ọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nu òun náà ni ìrún gbọ́nà ìrún ti á já mọ́ wípé ìbẹ̀rẹ̀ ẹ̀nìkan láàwù tó rí iṣẹ́ ẹyọ kan ni àti ìtìbáàbù kéwù tá a fẹ́ kéwù rẹ̀ tẹ̀sán tó pilẹ̀ ìbéèrè nù. Nà. Àwa ni lórí ọ̀dọ̀ àwọn tí wọ́n sọ wípé ìmáàmù o torí kí ń kọ́ fẹ́ kí lórí ìran òní ọ̀fà tí ó fi máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ tọ̀rọ̀ yìí tó bá fẹ́ kí ṣubú yìí fún wa. Gbogbo àwọn tá a bá jẹ́rú ẹ̀yìn rẹ̀ àní sọ a'udhu billahi minash shaitanir rajim. لحديث تكلم عليه أهل العلم لكنه حديث ثابت من له الإمام فقراءة الإمام له القراءة ẹn bá ti ní máa mú tiẹ̀n kéwú níbi tó ti kéwú ké kéwú ti máa mú ké náà àwọn màmú náà ni a ní. tọ́ba wá rí bá ìmáàmù wa ni ó kéwú àwọn ò kéwú ajá yín pé ń bọ̀ bá ti wí táwọn ò ní kéwú kàtà ákè kí àwọn ò kéwú àgbẹ̀nu lọ. ajá yín pé látùbà kọ̀ọ̀kan wa àìlà àáwì méjì mọ́gíríbì àáwì kan ásírì àáwì méjì ìṣáì àáwì méjì ẹ àkàrà zuhur àáwì mẹ́rin ásírì àáwì mẹ́rin ìṣáì àáwì méjì mọ́gíríbì àáwì kan aláàdà ọ̀hún ṣùgbọ́n kí wọ́n á lọ́pàá tó fi yàtọ̀ nítorí pé tá a bá dé ásírì tàbí zuhur àwa náà ó kì nítorí pé máa ń wò òkè bẹ́ẹ̀ sì ni ìbéèrè ọ̀wọ̀ wá pé wá kéwú òkè tẹ́ ẹ ti kéwú rẹ̀ ṣe kéwú nígbà òkéwú jẹ́jẹ́ kí ló dà sí kéwú rẹ̀ ṣe kéwú. ooo naam. tí n bá ti ní kéwú kéde kéwú tá n o kùránì tọ̀ káf bẹ̀ bí a fẹ́ kéwú fún wa. tí mo sọ fún mi. Hmm. ọlọ́pàá kan sàrà sọ wípé àwọn nǹkan kan ń bẹ tọ́jọ́ pé hadith ni ẹnu kùn ẹnu kùn bọ̀ ṣùgbọ́n àwọn míì ń bẹ báyìí tọ́jọ́ wípé ayé àti sáǹpù ẹ̀ pa ṣe pé ó lè jẹ́ pé rìwáyà tó wá ń pa rẹ̀ wá dọ̀ ìfà ṣùgbọ́n ayé àti sáǹpù ẹ̀ lápẹ̀rẹ̀ hadith tó wá ń pa dùwọ́wà nàbí Yunus rìwáyà kan bẹ tọ́wọ́ wípé ọ̀kan náà sọ̀hábà ó bẹ̀rẹ̀ sọ̀tà lè rí pé àfẹ́hẹ́dà kọ́ọ̀sùn àbábìláyà kọ́ọ̀sọ́ nàbí ilẹ̀ Yunus sọ́nà bí Yunus kìnnà ọlọ́run bá fún àbí gbogbo wa lájọ ní ànàbí ni à ọlọ́run sọ̀kalẹ̀ fànàbí Yunus nìkan ó sì pin gbogbo mùsùlùmí pátá rìwáyà yóò tẹ̀sẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ááyà ó ti díẹ̀ kí á gbọ́ pé nínú wáyé ọba fẹsẹ̀ mílíọ̀nù tẹ̀ gbàgbà wá àyà wá sáǹpù ẹ̀ ọlọ́run ọba sọ wípé wastajabna lahu fanajjaynahu minal gham nígbà tí wọ́n ń pè wá tí ń pè wá àjẹpè rẹ̀ àwa là nínú gọ́mù ìṣúmánì gọ́mù ntí èèyàn bá kónú rẹ̀ tí wọ́n ń pè ní ìpayín kéke tí wọ́n bò ní wọ́n ti bọ́ mbẹ́ sótù kùmà bó alàmbẹ́ wàkàdáàlìkà ló ń jin mùmìnì gbogbo mùmìnì tó bá ti pè wá pẹ̀lú ọkọ̀ yìí tó sì jẹ́ pé ìkìláàsù wá látẹ̀mí rẹ̀ pẹ̀lú ọkọ̀ òun náà ní kó sàpọ̀ mọ́ pípé wá lásìkò náà tí nǹkan kò sẹ́mi máa fọwọ́ lọ́wọ́ sọ̀tà á máa lo náà lò nínú ìṣòro gbọ́dọ̀ gbọ́dọ̀ fi àkàrà pé bá a ṣe máa òṣòro ń tá a bá tẹ̀ wá nínú àdìsí wípé ìtọ́ọ̀mì àdìsí wípé ànàbí ọlọ́run fún ó fún wá gbogbo mùsùlùmí àdìsí wá jẹ́ naam aha sábà gbélé yìí àwọn àfàràsí mọ́tálá yìí gangan ọlọ́mọ sọ̀tàn sọ́nà àlùkò pé fáyidà wà ìdá kúrì alukur'an tí wọ́n bá ń ka alukur'an fàtẹ́mi ìwúlá ẹ̀tẹ́ tiẹ̀ máa gbọ́ ni. آية قوية في الاحتجاج ẹ̀dá àlè ni àti tí ìmáàmù mú títà fọ́nà yẹ̀rọ náà wà fáwọn tí báwọn bá ti ń kéwú afdọ́lù oníkéèyàn ọ̀dà lè kọ́ máa gbọ́ kéwú ìmáàmù ala qawli Allahi ta'ala wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu ẹ máa gbọ́ kúrò àti ìjọba ń kà fún ẹni ẹ ti dáálé lápá kan sọ pé táìmù tí ìmáàmù ọ̀dà kẹjẹ kó tó di pé yóò máa ka súrọ̀ kí wọ́n sáré kafáta tiẹ̀ nítorí kíni nílẹ̀ hadith tí ìmáàmù tí àwọn afá gbọ́ wà nílẹ̀ hadith àbí ìrọ̀rọ̀ yìí pé láàtọ̀ látàlí man lam yaqra bi fatihatil kitab ẹni tí ó bá ka fatiha kò nírun ṣùgbọ́n nàbí náà ló sọ wípé ẹni tí màmú ẹ̀ bá ti kéwù fún nínú ọ̀run ẹni tí màmú tí òun náà òun ló ti fi ní o ló ní tí òun ìmáàmù tí òun tẹ̀ náà ni ọ̀rọ̀ yẹn kílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan tá a bá ti wá rí pé màmú kéwù nínú ọ̀run tó sì jẹ́ fáwọn ọ̀dà alẹ́ fún ni àwọn tí wọ́n ní káka fátíà yìí tí mọ̀mọ́ bá ti dá a lé àwa béèrè wípé ẹ̀rí wo gan ni bẹ pé tí mọ̀mọ́ bá ti káka fátíà tán yóò dá a lé sákítà sẹ́ẹ̀rì wá fún wàlọ́ọ̀yì kọ́sẹ́rì hù ìnana lè tànáfù tí wọ́n ẹ̀bá ọ̀rọ̀ sàtọ́lá ìfi ń sinmi kìlá tó tẹ̀sà pé làásì àmọ́tọ́ ìpé má dùjì ẹ̀gbẹ̀yìn rẹ̀ wọ́n la bọ́lá ń bá sí ẹ̀lẹ́lẹ́ mi tó gùn dáadáa ṣe pé ẹ̀mí rẹ̀ ẹ̀ ìgbáyà rẹ̀ fẹ̀ bó ṣe wá lágbọ̀ níta mi tó ti báyìí tó tún nanu mọ́túrọ̀ irun ẹ̀dá. tó bí wọ́n jẹ́ pé láàyè méjèèjì kò sí ẹ̀rí bá dáa lé ajẹ́ wípé káṣọ wípé a ṣe ìlì záàmù tí máa ń bẹ lẹ́yìn amúndẹ̀rẹ̀ pé wá kéwo tí màmá ti parí irun tí ń ṣe tán kò sẹ́ni fún. sábà tí wọ́n mọ̀ ìpè tí màmá ti ṣe wókè á mọ̀ ọ́ bá lọ kí wá nígbà tó bá kéwú jẹ́jẹ́ kéwú rẹ̀ ń bò kéwú jẹ́jẹ́ kéwú ti a náà ni ṣùgbọ́n wọ̀ wá ní dáalé tọ́lá àgbọn tí ń ké kápá àgbọn tí ń ké á dáalé fún ṣùgbọ́n ìgbọn tí ń ké yìí yọ wà má wà náà máa kéwú kí ṣe ìtọ́ mọ́bà máa mẹ́mi wá káàkiri nítorí pé bí wọ́n ti dúró bu tí ò ní ẹ̀kẹ́ tí ń ṣe ṣètọ́ ni mo ọkọ̀ ọlọ́run fún lágbára kọ́ mọ súnmọ́yàn tí yàn bá ń kírun lọ kò sì ní agbára àti súnmọ́yàn tí yàn bá ń pèrò. hada bi jambi taba wa gbọ́ yìí báwọn tí mọ̀mù bá ń kéwú látùbà lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé yóò mọ̀ sàwọn olùrẹ̀ṣẹ̀ kọ́lọ́dún pẹ̀lú kéwú tó fẹ́ kéwú ṣé gbogbo ẹ̀rù ẹ̀yìn rẹ̀ wọ́n wí nǹkan àbí òní nǹkan wọn ò ní wí nǹkan tó yàn gbọ́n tí ń sọ. àìlà ẹ̀ẹ̀mẹ́rin ló ní wọ́n ṣàwọn olùbìláì ẹ̀ẹ̀mẹ́rin tó rẹ̀ pọ̀ náà ó kéwú asiri ẹ̀ melo ẹ̀mí tó náà náà ó kéwù magrebi melo mélòó kan torí wọ́n dà lẹ́kùn lẹ́ẹ̀mejì tí kéwù rẹ̀ gbé kéwù wọn nígbà tí ní sọ òun náà sì tètè náà lẹ́ẹ̀kan ìṣe ìkọ́ ẹ̀ẹ̀mejì. ìyẹn lórí gbólóhùn wípé kùránì afojú ni wò padà síbi gbólóhùn ní àsùbà wọn àwí kankan àìlà mẹ́jọ nítorí pé wọ́n ya fátíà níbòmí kéwù kan ni súrà náà kéwù kan ni ẹ sì nítorí kéwù lábẹ́ bíi ti àwọn ìṣẹ̀kẹ́ rọ̀ dínú ayélujára bá ti ń débi kọ̀ọ̀kan náà láàmà tọ́ba wa jẹ́ pé torí ìran ni ẹ̀ẹ́mẹ́lò láwàáwí ẹ̀ẹ̀kan wàhádà arjà àkùwárà ó ní gbólóǹtọ̀ dẹ̀ dájú ìyànà hádà fílù rasulillahi sallallahu alaihi wasallam dáta mọ́ǹtì nìyẹn sallallahu alaihi wasallam agbọ́yò ni àwa ni a'udhu اختلف عن العلم في صيغة الاستعارة ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà kan pa wípé kí gan-an ni òṣùwọ̀n àlìsìnàádà yìí bóò láti mú wa akọ́kàn àfáà ni a mú wa wípé a'udhu billahi minash shaytanir rajim wọ́n ní kílẹ̀ yìí wọ́n sọ́kọ̀ wọ́n sọ́kọ̀ tààlà ní wípé fa idha qara'ta al-Qur'an fasta'idh billah sọ́kọ̀ kàlùkùrán fọlọ́hùn wà sọ́ra minash shaytanir rajim ajẹ́pẹ́ ntáàbù ni pé a'udhu billahi mo ń kẹ́lẹ́ ọ̀bá wà sọ̀rọ̀ o mo ta awùlà àyà mo gbé gbólóhùn wá padà bọ́lọ̀ ti pàmí láti. apákanilá ntáàbù ni pé a'udhu billahi as-sami'il 'alimi minash shaytanir rajim apákanilá ibẹ̀ ńkọ́ ni ó ti wá àmì a'udhu billahi minash shaytanir a'udhu billahi minash shaytanir rajim inna Allaha huwas-sami'ul ọ̀rọ̀ méjèèjì súnmọ́ táwọn ìjà fẹ́ kọ́ ni ọ yàtọ̀ wọ́n ní kílẹ̀ yìí sìn náà wọ́n ní tẹ́lẹ̀ bá lo àyà wípé àwọn ọmọ ìṣẹ̀kọ́ náà jìm tá a máa wí adé wa bọ́lọ̀ ṣe pàwọ́ látẹ̀ wípé tó bá fẹ́ kàlùkùrà ní o sọ pé a'udhu billahi minash shaitani rajim àwọn náà wá ní a'udhu billahi minash shaitani rajim wọ́n ní tẹ́gbọ́dọ̀ قال وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم منه كفرات وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم أنا ما سميع العليم تابعني آية غفية تبقى كالي بينا تبقى واني بيتي فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بكاسة أو ما الشيطان الرجيم آه أقول غفية لي وناقو أوه ṣùgbọ́n kò èso nǹkan àti sáàsì torí tí àná bí náà ṣe. ìwé ẹ̀rọ wá tó wà sábìtà dáná bí ṣe ìbátu àwọn obìnrin láì sẹ̀mí ìrà nínú ṣẹ̀fẹ́ nìrọ̀jẹ́. síbọ̀ ti kọjá àrùbá síbọ̀ ni òṣùwọ̀n bá ti gbé nǹkan kalẹ̀ àdìgẹ́tì síbọ̀ nàám sáà tí mo ti wọn síbọ̀ nàám. مسألة أخرى اختلف أهل العلم لا سيما أهل اللغة في اشتقاق الشيطان أو أعطاء من بنية مو شيطان ذهب بعضهم إلا أن أصل هذه الكلمة من شاطنة ونقولهم ومراتب الشاطنة كيف ما شاطنة بعد كيف ما لا أزورك فإن بيتك شاقل إلي هو wá òtórí ilé rẹ̀ نعم لا náà lábàá máa وسمي الشيطان شيطانا لأنه بطبعه بعيد عن تباع البشر وبعيد بطبعه عن كل خير لذلك لا يؤثر فيه جميل wala yaqbalu rishwa wọ́n ní ṣèyítán wọ́n mú ọkọ̀ ẹ̀ láti di tó dínà àkọ́kọ́ náà ìṣesí rẹ̀ dínà síse sí àwọn ẹ̀dá kílẹ̀ rí wa òní wípé lá yóò ásírò fi ìjẹ̀mí lónìí kò sí dáadáa tẹ́ ẹ lè fi ṣèyítán tó lè palẹ́rìn. tẹ̀m pé ìṣesí ń ìgbà mí bẹ́tẹ̀ pé ọ̀tẹ̀ yẹn lè pàlẹ́ ẹ̀gẹ́ tẹ̀yìn ọ̀rẹ́ rìn wàláyé ẹ mọ̀gbá mọ́rẹ́ rẹ̀ wàláyé olóògùn kan mo ti bínú sí o èsù kọ́ wọn ò parí ìkọ́dẹ́ rẹ̀. kódà bí yóò bá ṣe jìnnà pọ̀ sákì ìdẹ́kùn ó kì í reke kì í ṣèyítán. wọ́n máa ń pè ní láàbù. ògiri oko. dáàmú pé kí ni túmọ̀ ògiri oko. ó ní oríta. kò sí bẹ́ẹ̀ ṣe máa lẹ̀kùn mọ́gìrì tí ó wọ̀ kún bí ọ wà yóò dùn ọ̀ka ẹ̀ náà ni ọ̀sọ̀kọ̀ta kókó yìí. Nàám ó lé oríta oríta ìsáàbà àti ntòsí bó bá sì sì ntòsí kò sẹ́ni tí máa ń múlé bẹ́ẹ̀ ó tún wáá jẹ́bi tí máa ń dààmú àwọn èèyàn ṣe eh, mo lè bàyà kí o. Ó mi fẹ́ múlé bẹ́ẹ̀ ẹni tí èkéyè ni. ẹlẹ́kùn sunkún láwọn orílẹ̀ ìṣẹ́jẹ̀ ẹlẹ́kùn gan ya àmójú pé a kò sí bọ́ọ̀kẹ́ bí ọ̀rọ̀ mi o omi ní mbọ̀rọ̀ lójú mi ẹni tó bá ní gbẹ́kóso yìí ẹ̀jẹ̀ ní sun adìkúta sí ẹrù ẹni Naam. Èṣù tẹ́. Ọ̀gá wọn wọ́ràn ní òrìṣà. A ti kú tásí kí ni o. Àkùfọ́ ọ̀gùn ṣẹ̀tọ́n bóò ní dúró kí dúró tìkaratìkara kò síbi tó ṣe é bà mí. Wọ́n ní ìtumọ̀ tí wọ́n fi mú láti bí ṣàkọ̀nà nìyẹn. Ìǹtọ́jà kó dínà wàhúwà máa záàlì láàyò àtìrù fi ìjẹ̀mí ìrùn kò sí dáadáa tẹ́lẹ̀ títí kò ní rẹ́ni wàlá yẹ́pẹ́lú ríṣùà ṣètọ́ èsì ìgbà kí ni o kèé gba fúráìdì. Kí ọ̀wà ti jáde ńlọ? Tí a bá ní ṣètọ́ ìgbà fúráìdì ẹrù dáadáa o. Tí a bá gbẹ́bọ lórí nǹkan kan níláwọn àti ẹ máa ń gbẹ́bọ yóò ti wá jẹ́ pé tí a torí ẹ̀ gbẹ́bọ yìí èso ò ní débẹ̀ mọ́. A wà ní ṣéńtẹ́ rí nu. Mo tún ṣe máa gbẹ́bọ ńgbà míì tó jẹ́ pé ń tójú tí a torí ẹ̀ gbẹ́bọ lọ́nú àdánwò òní tọrọ tẹ́ẹ̀ṣe orí ẹ̀nà ni wọ́n pẹ́ bọ̀ wá o tó lè tẹ́ẹ̀ṣe kọ́lọ̀ ẹ̀jẹ̀ jọ jù náà ti súnú ọmọ náà tẹ́ ń gbẹ bọ́ wọ́n bàtọ́ ọmọ mọ́lẹ̀ máa tó àti kó àbí tẹ àrò tó náà ti èèyàn tó sílé gbogbo àwọn èèyàn náà yẹn tó lórí iná ala kulli hal apá kan àfọ àníbi tí wọn ti mú ṣèǹtọ́ nìyẹn apá kan nílá wọn mú láti bi ṣáàtọ̀ lẹ́rọ àwọn ìsọ̀kú ṣáàtọ̀ lọ́hàn kí títí títí nǹkan bàjẹ́. nàám tá a bá wá gbogbo méjèèjì kò sí ìjọba ṣèǹtọ́ mu ṣùgbọ́n èwo ló súnmọ́ òdò láwájú òun náà ní ṣàkọ́nà nítorí ìkíni nítorí pé ìdàtọ́lọ̀ ìsàn fíìlù ṣèyítàn tí èèyàn bá hùwà tí ṣèyítàn máa ṣe bó lọ́dọ̀ àyàn méjì mu lágbọ́n sọ pé tàṣà kọ́nà kù láàánú ni tàṣà ìkọ́nà kù láàánú ni wọ́n sọ pé kíni o tàṣà ìkọ́nà ó ṣe bí ṣèyítàn kama àkọ́rọ̀ bí dáríkà làlámà sí ìbàwẹ́ yìí yóò bá fọ àtúnyàwó ìdí sàlàyé ojú kan ojú kejì lábàáyé sọ pé tàkọ́ yàtọ̀ àbí tàṣẹ́ yàtọ̀ tí wọ́n ní tàṣẹ́ yàtọ̀ ni àbámọ́kù láti di ṣáàtọ̀ ní ẹni mú ṣùgbọ́n tàṣẹ́ ìtọ́nà òní ẹ̀ máa lò ó ṣe bí ṣe ìtọ́nà ojú kan wá nù èṣù ọwọ́ apóríṣi mẹ́ta èṣù ń bẹ nínú èṣù gẹ́gẹ́ àwọn táàrí èṣù èṣù náà ń bẹnu èèyàn èṣù sì ń bẹnu ẹranko àwọn afẹ́ mẹ́rin wá fún kọ̀ọ̀kan àti bí àmà ń jẹjọ wípé èṣù àjẹnú ìtẹ́gbẹ́ ètò èèyàn nítorí wípé èṣù tiẹ́ ó lè tún tá àfojú rí àwa ní ọ̀tá tá tó bá ní ìjà pa ni èèyàn ti tọ̀rí ẹni tó dínà sí kì ọlọ́run tó bá bá ìrìnàjò bá borí èèyàn èèyàn di kí ni o kí lè yẹn di màtúrúdù ni ẹ àní rahma ṣíṣe ìtọ́ nǹkan bá ìrìnàjò bá borí èèyàn kọ̀ pa borí rẹ̀ ó dolórí ibú bọ́bá ti pààyàn pátápátá olùwẹ̀ẹ́dọ̀ máa ná ọ̀tẹ̀tẹ̀ wa ń fojú rí tọ́jọ́ tó ọlọ́run tó bá pa wá àádọ́mà jẹ́ náà torí pa àkókò ṣẹ̀yí bí tó bá ti borí wa láyé ń bì àgbàládá ọ̀tá borí lọ́ba sọ yẹn wọn ṣùgbọ́n kàtí yẹn fojú rí nìyẹn ojú kan nìyẹn ojú kejì ṣèǹtàn táwa jẹ̀nú yìí nínú ìwé àtọ́wà sábìtà ọlọ́run ló ń ṣe rọrùn fún wọn kí wọ́n lè máa di tó bá wù wọ́n. ṣèyítàn lè kò sí tí ó fowó ṣe ṣèyítàn sì kò sí tí ó fẹ́ gbé èèyàn ṣe ṣùgbọ́n gbogbo bàtí àbá ti fẹ́ fẹ̀ǹtẹ́ yọ wà bẹ̀rẹ̀ pé nígbà bá ti ta òun bàbá máa káàkiri fresh o lè tàbí òkú yàn bíi mẹ́ta èso àná fresh one èsì pé ìwọ gẹ́gẹ́ lọ́pàá kò sí tọ́ba fẹ́ jẹ́ ń ṣe o tọ́ba wa ń gbè tẹ́ tọ́ba gbé ẹ̀jẹ̀ wá fún èso àkàfọ́ gbà bí kan gbogbo orí orí ẹ̀rọ kò dídọ́ la ọlọ́run sì ló ń fún ọ lágbára láyé ṣùgbọ́n nínú ète rẹ̀ yóò kọ́ fẹ́ bàtí orí yóò tó jẹ́ kó tó wá mú ìtọ́wá fẹ́ fún yóò wà mú fún yóò tún wá pè kalẹ̀ pé sọ̀rọ̀ pọ́lọ́ náà lówó tí ò fún tiẹ̀ owó ibi tó wá gbà yìí pẹ̀lú mọ́jẹ̀múlẹ̀ iná o wọn gbọ́dọ̀ rí ọwọ́ máa fẹ́ bẹ́ẹ̀ ra fáànù mọ́sálásí kọ ọ̀rọ̀ àǹkan bẹ́ẹ̀ o ẹ̀rọ mi rí kíọ́nà yóò mọ̀ wá kí n kò yé bí mo bá sọ̀rọ̀ débi yóò kẹ̀ dìde gan-an ah bùkún ó sì dìde lọ́wọ́ ká ti dìde lọ́wọ́ ẹ̀rọ mi rẹ̀ ká lọ mọ́ká èyí tó sọ fún wa ilé ọlọ́run o torí mi lè ju ẹlẹ́kọ̀ ṣàìbọ̀n ní ilé dálẹ̀ nígbà mi ń jẹ oríta tó wà ní mi dẹ̀ máa padà lé ní ilé dálẹ̀ o kí wọ́n nígbà tí máa lọ ẹlẹ́kọ̀ mi dálẹ̀ níyẹn kẹ́ ní ṣí níyẹn ó sì tún kókó nínú àpò padà kọ̀lẹ́ ṣàìbọ̀n lòkù ó ní mi gbàgbọ́dẹ níyẹn kẹ́ ní máa padà nàìjíríà máa máa rẹ́ ní mo fi kọ́ kọ̀lẹ́ lókò kí ló pàtó fi nílò àdìọ kan burúkú báwọn nítorí nǹkan kẹta pàràkàlà yà á dé bẹ́ẹ̀ náà lónìí tí ò yé kí lọ wá dé ojú kan nìyẹn rọ̀jíìmù lọ́dọ̀ lágbáwá fa ìlú nìyẹn ee àti ìbéyàn sàfìlà àwa tẹ sọ wípé ṣèyítọ́ náà tún bẹ nú èèyàn àdébí sallallahu alaihi wa sallama ó ní bẹ́ẹ̀ bá ń kírun ẹ̀fìn kan wájú yìí ẹ̀mẹ́ bàbá ju ẹni tí ń kọjá bọ́ọ̀bọ́ wáyé nìkan tó létí ọ̀fẹ́ gbà kàfẹ́ bàbá ju ẹ̀ kọjá ìdáhùn fa ìnáwó ṣèyítán èṣù nìyẹn èwo lagidi ibú bẹ́ẹ̀ sì ni etí bá ń kírun lọ ó fèsì ọlọ́run bàbá tó ala ni kéèyàn ọ̀jà ti ń ṣe yẹn àwa ni a ti mọ̀ pé ṣùgbọ́n ló yàn ajẹ́pẹ́ ń bá ti hu tó yàtọ̀ sí tí ọlọ́run rẹ́sà ní ká máa hù èṣù gbọ́dọ̀ yẹn ojú méjì nígbà wa ojú àkọ́kọ́ ni wípé wọ́n lè pèyàn ṣe ìtọ́n kò ń sọ pé kọ́dọ̀ máa ná. àbá ìsúnìyí wà bí tẹ́ ẹ túbà ẹ sì dání ọkọ àti àwòrán bá wọn tù bá wọn tù bá ó ti kọ́kọ́ ba ní nkàlẹ́ èsù ná wọn ti lẹ́mọ́ la tọ́fẹ́ wa tù bá padà mara kàmá mi rárẹ̀ ṣùgbọ́n ó dáa pọ̀ fún mùsùlùmí kọ́mọ ẹ̀jẹ̀ pé tí ó dáa ní ọjà nílẹ̀ níwọ̀n rẹ̀ àbá wàláyé wà tẹ wà ìwé èsù ni ó dáa tí a bá pè iṣẹ́ ìtọ́n àyè ìwà ayé adébẹ́ sùn fún tọ́lá ti fi ń kọ́ alẹ́ pọ̀ sùnmọ́tẹ́ bá wàláyé wà tẹ ìwà èsù ni o kọ̀ báyìí mu o. sasa ilé ha bá láàrin lẹ́wù ó sallallahu alaihi كما جاء من الحديث الذي أخرجه ابن مسلم وقرأ في صحيح من حديث أبي ذر الجفاري رضي الله عنه الله قال قال صلى الله عليه وسلم يقطع الصلاة المرأة والحمار والكلب الأسود فقلت يا رسول الله فما بال الكلب الأسود من الأحمر والأصفر فقال رسول الله صلى الله عليه وسلم الكلب الأسود شيطان ìwà ìmọ̀ àbùsùn àwùsà bá wọn sọ́ọ́bà sọ́nà ìjọkẹ́ àbúdá ìwà ìbẹ̀ pẹ̀lú ẹ̀ àdébí rẹ̀ máa wo bí ìrìn bá ń kírun tí ọba fi nǹkan wájú rẹ̀ tí tí ajá bẹ gbáwájú ẹ̀ tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gbáwájú ẹ̀ kọjá irun ẹ̀ sì ti bàjẹ́ o tàbí obìnrin bá gbáwájú ẹ̀ kọjá rìwáyà ní ìkọ́ ìyàgbá rẹ̀ pé obìnrin tó bá jẹ́ haid obìnrin tí ò nírun bó ti ẹ̀jẹ̀ rí pé rìwáyà yìí ìyá wa ń ṣà wọ́n ṣe rọ́bù rẹ̀ ṣùgbọ́n kí ló fà á sì jáwé ẹ̀ tó bá làwọn obìnrin gbé ń bá yín náà. ó fi lo gbólóǹkẹ́ wípé àà tẹ́ẹ̀fì ní obìnrin tí ọ̀bà nírun járun wà lẹ́yìn èyí rúbà kọ́kàtọ́ wà káàrọ̀ yẹ kùrìsù ni táàbí máa ń bò mọ́lẹ̀ kèéke pé ìyàwó àdàbí sùn ilé àdàbí wà ń kiri ọpọlọ ọwọ́ ń bóyàwó rẹ̀ mọ́lẹ̀ nǹkọ́ o kó fi ọ̀nà ẹsẹ̀ báyìí kí èèyàn wá fẹ́ foríbalẹ̀ fáwọn foríbalẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ lọ́n. tó bò mọ́lẹ̀ ó bò mọ́lẹ̀ náà kọ́nà àbí ó bò mọ́lẹ̀ ojú ń bá lọ ni sọlọ nínú ẹ̀ inú ẹranko ànábì wa ni à ní wọn bá tí wọn bá ti nǹkan wájú wọn bẹ̀rẹ̀ bá gbáwájú rẹ̀ kọjá ìrún bàjẹ́ bí kẹ́kẹ́kẹ́ bá kọjá wájú rẹ̀ ìrún ìbàjẹ́ kọ́dà bí ajá dúdú bá kọjá àbúrúdá rẹ̀ ni mọ̀gọ́ ti kẹ́kẹ́kẹ́ yà tó bẹ̀ fàmọ́ bá wọlé ìkẹ́lẹ́lẹ̀ àtiwájú tí ó tó fi fi dúdú kú tajá mínàlẹ̀ asfari wàlẹ̀ akimari tó fi dáko ajá pupa tàbí ajá yẹ́lò àrùbí wa ni à ó ní tó dé ń dáko ajá dúdú torí pé àlìkẹ́lìbù lè aṣíwájú ṣe ìtọ́nà ajádùn tẹ́ bá ti rí èsù ni. ojú kanu وقد ركب كما جاء عن طريق أبي سالم أسلم رضي الله رحمه الله تعالى في قصة ثابتة اما حصل لامير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه عندما ركب يوما برزونا كلاب اصلا برزون بكسر الباء اما برزون إيه؟ ابي كده يا رب سيما يوبا في لابا في لابا بوم كككك في هو وامرون ما ده ṣùgbọ́n àmọ́ kó gùn nǹkan ni tí tí àbá wá gùn nǹkan àgùntí wọn ọmọ nǹkan rẹ̀ wọ́n wà wípé rọ́ọ̀kì bàbírì lóòrùn jẹ́ àná rọ́jùlù ìyàwó náà mùtàbárìdì ogun nǹkan wá bá wa bìrìdùn àti mọ bìrìdùn bá wọn kí ni bìrìdùn lédè Yorùbá nǹkan àgùn táwa àmọ́rù nǹkan fi ṣe bí wọ́n mọ̀ ṣe gùn nǹkan àgùn kẹ́tẹ́kẹ́tẹ́ wá ní o wọ́lọ́ aláàbò ẹtí o ó tọ̀lọ́ aláàmọ̀díkò ibà ká ni ó tọ̀lọ́ aláàmọ̀díkò ńgbà tá a ti rí bìrìdùn ní òrìwáyà èèmọ̀ tí bẹ́ẹ̀ ló dé rábà nù ràkúmẹ́sì ni ó àmà nígbà tí ó mọ̀rù gùn tó tí kí ni ìdá máa gbé lọ fàjẹ́ àlàyàtà bá tà ní kí ni bá yan ní bí umaru ṣe mú àbàbí àlọ́ wọ́n ti pa pa pa ní bá ń kọ́ bò wàjọ́ àlàyé dìrìbùhù wà máa yẹ dáàbùhù ìlà àtàbà túrọ̀ bí ṣe ń tàn ní tó yan èmi náà àdúrú lórí mi èmi náà àdúrú lórí mi àdúrú alẹ́ wà lélẹ̀ fanazala cunaku umaru bá kọ̀ kalẹ̀ ó ní wàlláhi máa hamaltumuni ìlà àlà ṣèitọ́ni èṣù lẹ́gbẹ̀ẹ́ ń gbọ̀n. wàmà nàzàntù ànìwò hàtà ànkàrtù nàfẹ ìyẹn sọ tí ìtìsí ti ara mi má pé èmi náà bí n bá tiẹ̀ ní ngọ̀rọ̀ àríyàn lórí ilẹ̀ àwọn tí wọ́n kiri mi pẹ̀lú tó gbẹ̀mí àríyàn yìí kọ́. rọ́bì ọ̀kan náà àwọn ajá mọ̀ pé èsù ń bẹnu ẹranko èsù ń bẹnu kí ni o èsù ń bẹnu kí ni o. ojú kan nù. akànra dé mọ́lẹ̀ bá ní ọ̀rọ̀ pọ̀ mẹ́bí bá lọ ṣùgbọ́n nígbà tá a bá débi ọ̀rọ̀ ṣètọ́n insha allah tá a bá ti parí kútùbọ̀ ọ̀rọ̀ tawba ọ̀rọ̀ ògùn náà ló kú tá a fẹ́ sọ. a sọ̀rọ̀ pa ṣètọ́n bóò ní gbèsè ayé àwọn àlùjànnú ṣé mèrè ń bẹ́ ń tó tọ́ sájẹ̀ ń bẹ tí yẹn ti lè dájẹ̀ mọ́ tí wọ́n máa wòye bá ti sì máa fàjẹ̀ ni. bóò ní kéré à ń bọ̀ ibi àdìsí àádà yìí á mà pé èèmọ̀ ibẹ̀ láti sọ̀rọ̀ débi àwọn èèyàn wípé ọlọ́run sí o o kò òsì ni bóò ni ẹ rí tí wọ́n ṣe nǹkan kan débẹ̀ ni a wọ́n ṣe nǹkan kan ń bẹ̀bẹ̀. bákan náà tíṣe ìtọ́n bá kó sí ìyẹn la ṣùgbọ́n kíkọ́ tó kó sí láì kìí ṣe pé ti wèrè ì ń lò lọ́nà aburú ọkàn lè wò sùn báyìí. ohun tí ó bì mọ́ ohun tí ó kàn tẹnu tí èèyàn bá wá mọ̀ pé èṣù kó sí wíyàn bá ńlá ó ń tẹ́ wèrè ó tẹ̀sẹ̀ wíyàn bóun yẹn ti lè bọ́lá tòjú rẹ̀. ìyàtọ̀ wo níbẹ̀ láàrin ọkọ̀ àti àyájọ́ kí ni ó ń pè lẹ́bọ̀. èwo ní ń jẹ́ gbólóhùn bákan náà lẹ Yorùbá tó bẹ̀rẹ̀ bá di kọ́dà gbàdébi pé kọ̀ọ̀kọ́ ọkọ̀ ẹ̀kọ́ mọ̀mẹ́ntírẹ́sì mà wọ́n máa ń su lóhùn gbólóhùn ni wọ́n fi máa ń su lóhùn kò sì ní wá mọ́ kí n tún máa gbólóhùn sọba ṣẹlẹ̀ àmì àbúrò ṣẹlẹ̀ àmì sílábà náà lọ́fọ̀ kí ìsìlámù tó dé àbí wọn lọ́fọ̀ bákan náà tí nǹkan bá sáàyàn jẹ wọn máa fàwọn kankan sí ìmí ń bẹ wọn máa jàǹdọ̀tẹ́ ìléwé lẹ́nu ìmí ń bẹ wọn máa jatari lẹ́nu wọn máa wá títí nǹkan wọn sì máa pe gbólóhùn kásí kejì oró nǹkan wọn máa bóde sọbẹ́sì ni àbọ̀ ọ̀bẹ̀ sí mi tọ́ba ti ẹ̀bẹ̀ sí mu sí nǹkan mi ti rọ́pò rẹ̀ àbí ọ̀rọ̀ fún rẹ̀ bìyàwó ni minna rahman asara yẹrẹ insha allah rahman ó ti di kí yusufa wọn bọ̀ wà ní two hundred yusufa bìyí ni láì sàárà هذا بجنب أواني أعوذ بالله من الشيطان الرجيم الرجيم تنصي أو أفكر وفاني فاعل نية بمعنى مفعول إنه دي ما هو به ساري كتوى على وزن فاعل سبما كل أجمعته رجيم òní ta ni o ẹni tá a máa lẹ̀ lóko ẹni tá a lẹ̀ ní nǹkan bí máa nà mọ̀rùjùm ṣùgbọ́n rẹ́jìmù lè fi a máa túmọ̀ láàánà a máa túmọ̀ èpè nígbà míì kí lè rí wa tá a bá wá ní rọ̀jíìmù yìí atúmọ̀ àdúmọ̀ràn mọ̀fùrún ẹni tá à ń lẹ nǹkan bú mọ́ àwọn atuntun máa wípé rọ́jíìmù àmọ́ tún mẹ́pẹ́ wala alì àtúnkùkùn ilà bàbá àyà túbọ̀ sí ìlànà àhàdà kọ́ọ̀l ويساعدنا الاحتجاج أو الاحتجاج بهذا بهذا القول لا لا ما يعتري أرسل طبعا من سورة مريم وني أنا مي إبراهيم مسمى بارك ìrẹ́ bàbá mi ní bàtà àbùdù máa láyé fún ara rẹ̀ sọ̀rọ̀ nígbà tó ṣe ya má ṣe ṣe ìtọ́ mà nígbà táwọn ìbùdó ìmùka ogun kí ni ilé fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ní ìwọ Ibrahim la in lam tantahi la arjumannaka tó o bá dá alẹ́ di tó ń sọ yìí wọ́n fẹ́nu ba tiẹ̀ jẹ́ wọ́n kú ọ̀nà máa ìpè ọlọ́mọ òsì ojú kanu nínú alukuran náà nínú sọ́tù ṣùárọ̀ àwọn àjọ ànábì ní oṣù kìíní ọ̀tọ̀ fún kọ́ọ̀lù yàánú làyìn làm tẹ̀tẹ̀ yàánú yàánú látàkù nànà mìíràn mọ̀rùjùmí tọ́ọ̀bà dáalé lórí nǹkan tó ń sọ yìí àábọ̀ ló kọjẹ́ nínú sọ́tù yàásí kọ́ọ̀lù ẹ̀yìn tí ń rántí wa yìí tẹ́ ẹ̀ bá lọ rè é bí alẹ́ mi tẹ́ ń sọ yìí ẹ́ lánàá jùmọ̀nàkùn wáyà màsánàkùn mi nà àdáàbùn àlín ẹ́ dẹni tá a fi ẹnu bá tiẹ̀ jẹ àṣẹ wípé tipẹ́tipẹ́ èmi ó ti jẹ́kì sí àwọn èèyàn tí òdodo bá ti wà níbi kan wọ́n máa fẹnu bàjẹ́ nítorí pé kò sí ti máa ń yọ̀ràn bí àdámọ̀ lẹ́ nínú láyé àti dàbò òtìdà. dàbò òtìdà ìní máa ń yọ àwọn èèyàn nú. tí a bá ti wá ìfọ̀rọ̀ fún mẹ́rin nìkan gbogbo tí èèwà so kọ̀ rẹ̀ wọ́n máa wá pè. wọ́n ní ẹ̀rọ ẹ̀sẹ̀ ń wo ọkọ̀ ẹlẹ́ka àwọn ọkọ̀ ẹlẹ́ka. àwọn àtọ̀rọ̀ lábẹ́ ẹgbó náà tó tó sófé àwọn kìnnìkan oríṣi ọkọ̀ wọn mọ̀ sọ wọn. apá kan ní rọ́ọ̀jìmù ti ẹ̀ nìtúmọ̀ rẹ̀ fàáìlù náà máa ń wá bàbá náà fáìn wípé ṣèitọ́ọ̀nì rèé ongan rọ́jìmù ti ń lẹ̀ nǹkan kí náà nílẹ̀ òun náà ni wàsíwàsí ròyìnròyìn sínú ẹ̀mí ẹ̀ ṣe tọ́lọ́n sọ́nà àtàlà ṣùgbọ́n gbólóhùn àkọ́kọ́ yẹn lọ wọlé jù ìtumọ̀ kan ni wípé gbọ́dọ̀ látẹnu ìtumọ̀ tí wípé ní pé ọlọ́run jẹ́ kíṣẹ́ ìtọ́ ọ̀jẹ́ ní kíńlẹ̀ nǹkan aburú mọ́. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين فصاروا بذلك مرجومين أولهم بلغ بتبان gbogbo ọ̀rọ̀ tó ń bẹ sọ́mà àfi máa ń lẹ òkò máwọn ta ni o àwọn ṣèyítọ́ ìní àtàwọn ọmọ ogun rẹ̀. Bẹ́ẹ̀ kí ló wá bàtà àti ń bàbàrà àwọn ọmọ ìṣẹ̀tọ́ náà jíìn àwọn ọmọ ìṣẹ̀tọ́ náà jíìn. Nǹkan tí ọ̀fà náà ni àwọn àtúmọ̀ kẹta fẹ́ máa tú yìí. A'udhu billah. mò ń fi ọlọ́run fàtàlá wà sọ̀ra nínú ṣèyítọ́n rọ̀dín mú ọ̀lọ́dọ̀ ṣèyítọ́n ẹni tí a máa ń rọ ìpè fún kí ibi ìdáná ọlọ́run máa bá ẹni tó ti jìnà títí ọlọ́run ọba. ṣùgbọ́n bá tọ́lọ́ fẹ́ máa kọ́ ẹ̀rọ alukur'an ó ń fi àtẹ̀míhù àti àlẹ́ àlímù parí rẹ̀. àwọn àfáà ní kìlọ́fà tí òfin ló kọ mí wọ́n ní ó kọ́ tó bá bẹ̀ mú lọ́lọ́ lò nítorí pé ẹ̀rú ọlọ́pàá tààlà tó dúró wájú rẹ̀ tó fẹ́ẹ́ sùn ṣèǹtọ́n tó lóun wá sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ọba kú lọ́dọ̀ rẹ̀ yọ wà á máa ba ààyè ibi tó ti fẹ́ ti jèrè rẹ̀ òun náà lọ́kàn rẹ̀ ìdí tí ń bẹ lọ́kàn èèyàn gan èèyàn náà rí ṣùgbọ́n lóun ọba ń gbọ́ kúrúkúrú sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ̀mí ọ̀nà tó fẹ́ gbà mú èèyàn ọ̀ma ṣùgbọ́n náà ọba tí èèyàn ń wá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ kọ́ ọ̀dọ̀ ṣẹ̀tọ́ ni àlìmọ́ ó máa gbé ètè rẹ̀ wà mí nìhùn náà narji ila kalami al-ilm fima ta'allaqa bi hikmati at-taklif àwọn afọ àwọn afimọ̀ hara wọn min al nínú usul wọn ni at-taklif ma hikmatu at-taklif ń pẹ́kẹ́ ẹ̀ máa ṣe ẹ̀ máa ṣe nǹkan kí ni tá a fẹ́ ẹ̀kọ́ wo ni bẹ́ẹ̀ bi tẹ̀klif jọ̀mọ́ àmọ́síálẹ̀ yìí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ yé o nítorí wípé nǹkan pọ̀ lábẹ́ rẹ̀ àtẹ̀klif ni wípé ìwù ẹ̀sìn lábàá ọlọ́run ẹ máa sinmi gbọ́dọ̀ ń kọ́ ló ń dára pé ká máa sìn yìí ìǹtà afẹ́ gbọ́yé ń bẹ̀ àwọn apákà àfà ní alimtisalu hikmatu tẹ̀klif alimtisal ìǹtà afẹ́ gbọ́yé ń bi ẹ máa sìn òun náà ni wípé ká máa má sí ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ̀. wàlìmtìsáàl la yakunu imtisaalan illa ma atamakkuni min al-fi'li. ẹ máa tẹ nǹkan yìí ntí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe rè kápẹ́ ìtọ́lọ̀ wọn bá torí ẹ̀dá wa tó ní ká máa ṣeun òun náà ní wípé kẹ́ ẹ sáré máa tẹ̀ láti ẹ̀mí gbogbo téèyàn ọba tẹ̀lé tí ọba ṣe ìrọ̀rùn gbọ́dọ̀ yóò yẹ sí i apá kan àfààní ajá wípé tíkìmọ̀tò tẹ̀kìlì alìmùkìtà ọgbọ́n tí ń bẹ ìta pípẹ́ kí la gbọ́ yé mi itu ìtumọ̀ fẹ́ kẹ́ máa tèrè ẹ sàrọ̀ ọba ní jẹ́nàbà la ọba àmọ́ lọ lúwẹ̀ ní omi òkun tí ọ̀sán ni àpọ̀ àwọn jẹ́nàbà mẹ́ mọ́ wàá kírun o bí ẹ̀sìn ìsára bá ṣe máa ṣe wọn tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tó pẹ̀lú ọ̀rọ̀ lásán ṣé pé àbá kí á ń ṣe àwọn ọmọ ẹ̀jẹ̀ bú ni kò lè fi kírun. bí ẹ bá ti pọ̀ wájú àwọn èèyàn tí ń pẹ́ ẹ máa wò mí o o àmọ́ olè ẹ̀wò bẹ́ẹ̀ tẹ́tí wọ́n o ó ti kọ̀ wọn bá nǹkan bá tòun bá tó kò lè balùwà láǹ kírun ó ló fi kún ọlẹ́kọ̀ọ́ ni lórí àníyàn. sọ́ba ti báyìí lóòótọ́ báyìí sọ́ba ti báyìí ọ̀bọ̀rọ̀ ti báyìí wọ́n ní ń ta agbọ́lé ń bẹ̀ wípé ìmùtìsáàlì kákàtì ńtọ́lọ̀ bá ní kàtì. tó bá jẹ́ pé ìmùtìsáàlì la gbọ́yé ńbẹ tàbá kúnnù gbọ́dọ̀ wà ńbẹ kí ni tàbá kúnnù ó ní ìrọ̀rùn. yóò jẹ́ pé ńtọ́lọ̀ ni a máa ń ṣe yìí ọ́n gbọ́dọ̀ jẹ́ ńtọ́rọ̀ àlọ́run láti ṣe tí ọba ti rọ̀ àlọ́run ìntàgbò ìmẹ̀lẹ̀ jẹ́ àfilẹ̀. ìyẹn ò yé bá apá kejì nílá hikmatu taklif mutaraddidatun bayna al-imtisali wal-ibtila'i ìsá àgbóyè bí máa ṣe ọlọ́run tó ní a máa ṣe yìí nǹkan yẹn ń pààrà lábẹ́ ṣé àti mo fi dán ọ wò. tábà wá ní mo fi dán ọ wò kún ara ṣé yẹn a jẹ́ wípé hikmatu tẹ̀kìlì fìlípìlà yìí tàtà kọ́kù hàtà máa ádámì tàbá kúlì mi lè fẹ́ẹ́lì. tábà wò sì ti wọ́ ṣe nínú tí o gbọ́ yẹn ni wípé ọ̀rọ̀ nítorí gbólóhùn àdánwò tọwọ́ bẹ̀ kò yé wa tẹ́ kí ni ìfẹ́ máa dàrú kọ̀ wà ní dàrú nìsín tí mo máa tẹ́rí ìpìlẹ̀ ń yọ ọ́ dàrú báwọn ṣùgbọ́n àlàyé ni máa jẹ́ ó yé tẹ́bàdé mẹ́ta búwa níbi yóò yé ṣáàlá mọ̀sáyì bá jáde àti ilé ọ̀rọ̀ lẹ́bàá yìí mọ̀sáyì bá jáde mọ́sálà àkọ́kọ́ ọkùnrin kan wà. tọ́bẹ̀ èjì àbúlá wáìtì lera lẹ́ẹ̀mẹ́ta ibò ó mú jọ kejì. tọ́wọ́ jẹ́ kí ni o àbúlá wáìtì lera lẹ́ẹ̀mẹ́ta ibà ó mú jọ kejì. àwa wà ń ṣáàbà twenty nine lọ́ba jẹ́ àbúlá wáìtì mẹ́ta ìlera ní ṣáàbà kí ni o twenty nine nígbà tí ọ̀dà yẹn ní wọ́n bá lóṣù rọ̀mọ́dọ́nù ó ti mọ̀ pé ìbò mú lọ́la ó yẹ báwọn bọ́lọ̀ ti gbà ní àtàmọ́tàtẹ́ yìí ti máa tẹ̀lẹ̀ sínú wa tiẹ̀ lọ bí wọ́n ti ń dídá ìjọba ló ń wọ̀ jẹ́ta ẹni tó wú wọ́n ti rẹ̀ ó ní bọ́ọ̀ kọlẹ̀ mú mi gbà bẹ̀rẹ̀ aago mi aago méjìlá aago méjìlá ọ̀sán ìbò mú mi. kọ̀ wá jẹ́ta rí kó sùdáwẹ̀ nígbà òsì ìdàgbẹ́jìlá ọ̀sán tó tọ́ ibà rẹ̀ bá dé. alakọ́nà awùwàn lórí gbọ́dọ̀ àkọ́kọ́ wípé ìta àgbọ́yé bí máa sí ọlọ́run ìmtìfáàlù ni ìmtìfáàlù sì rè sétà bá ní ṣíṣe lágbọ́yé ń bẹ̀ níbi tọ́lọ̀ ń fìlà lọ́rùn ìǹtí ń pè ní ṣíṣe omi tí ọ̀nà wà ń bẹ̀ tí ó lè ṣe é ṣe torí tí ó pé ìrọ̀rùn ọ̀bà tí ń bẹ̀ ṣíṣe ò ní ṣe é ṣe ajẹ́pẹ̀rú ẹni ọ̀lẹ́sẹ̀. لأنه أدرك بعلمه عدم التمكن من هذا الفيل لأنه سيسير محموما في وقت معين أوه. kò clear ẹgbẹ́ fún ti máa mọ̀ lójú àwọn èèyàn kò clear ẹni ó ti yé pé ààrẹ ó tóun táìmì ṣùgbọ́n ìbádà kan bẹ́tọ̀ yóò ṣe ṣùgbọ́n ó mọ̀ pé ìtìsáàlù ni ìbádà yẹn ṣé ni ṣé sì rèé yíyọ̀rù gbọ́dọ̀ wà mẹ́ẹ̀ àìwà múrọ̀rùn wáyì kọ́wùlẹ̀ jí ó ti túra alẹ̀ ṣáájú kí ti ṣe ó tó dé ń bò kíyè ní gbọ́nà ẹlẹ́ẹ̀kejì àwọn àfá àlọ́dáràn wọ́n nítorí kìíní torí wípé tẹ̀klífù tá a gbọ́yẹ̀ bí ìbádà ṣe ìmtìsáàlú máa ń tìlà ì ṣe pẹ̀ládẹ̀wò sí ni tó ọjọ́ pé ṣe pẹ̀ládẹ̀wò ni ajẹ́ wípé táàrọ̀ ló ti jẹ tààrí ọwá ń gbàwẹ̀ lọ́nu táàrẹ̀ rẹ̀ mọ́tíálà ìdí tá à ń bọ̀ gangan tí mo mú wá àìdè bẹ́ẹ̀ o ṣé mọ́tíálà ìdí yé báyìí kò díye na ọwọ́ akúbèrè kan ìwà àwọn ẹ̀jẹ̀ ọ̀dà rẹ̀ tó bí kan mọ̀ ní ti wò pé bó ṣe ojú ọ̀run bá ti dá méjì báyìí ìlò ìnírun tó ṣe ojú ọ̀run ti dá méjì báyìí ó ní oníṣẹ́ kíni o ní òní nínú fúnjọ́ mẹ́ta ó ti yé báwọn. ọwọ́ abọ́nu Ramadan oní ọ̀wá ń jọ̀sán láti ìbẹ̀rẹ̀ wọn látàárọ̀ ọ̀nì fifteen tàbí kò tiẹ̀ jẹ́ ní Ramadan bó ṣe dijọ́ ọ̀nì fifteen kọ̀ ya kásùnba tó káyìí láti ọwọ́ adidan wí ní arásírì òtùkálà sáré ó ti gbọ́yé wípé kírun yìí ìrọ̀rùn yóò mú nkì ìjọ ó sì mú nkì pẹ̀lú rọrùn yóò tẹ̀lẹ̀ tó ń tẹ́ pé ń tọ́ba ti tẹ̀lẹ̀ tó ń tọ́ nǹkan gbọ́dọ̀ kírun. kí lóbìnrin yẹn lò alimtital kí n tún alimtital ṣe bó fi ń ṣe lọ ṣùgbọ́n mo wá gbọ́yé bíi ṣé wọ́n máa ṣe lọ ìrọ̀rùn nígbà tí ọwà tí ó rùn mọ̀ nǹkan náà ọwà fi ilẹ̀ èyí tó jẹ́ àtẹ̀tẹ̀ lọ bí mọ́tí aláì kò kíá kò kíá mi ọkùnrin kan ni ọkọ̀ ló máa wà títí máa wà ọkọ̀ travel bíi káwọ̀ láti bíi lọ Àbújá káwọn kọ̀ láti bí lọ lọ kílò kọrẹ̀ lọ kánò lọ kankan ẹniun tó bá ti á ku ìgbà tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ tẹ̀rìn àjò yóò tún pé ná àwọn nǹkan bẹ̀ tí ò ní jẹ́ dandan fóun nítorí pé òun kọlẹ̀ bẹ̀ sẹ́ni àjò tẹ́lẹ̀ orin àjò náà mukhayyar bayna siyam wal iftar olùgbàwé olùmọ́báwé. mọ́tà tí màá mú ìbéèrè mi wà mọ́tàlá ń pè à nà àjàmá ìwọ wa lọ wọlé jùlọ méjèèjì. ṣé ìtìsáàlù nìkan òun ni hikma taklif àbí ìtìsáàlù wal máàlì kìlá sàlẹ́rì ọ̀rọ̀ ẹ̀sìn ni o àwa níbi ẹ̀yìn mo rò pé méjèèjì ti yé wa àti láti méjèèjì lẹ̀ àjọkóónù rẹ̀ àrídìí bẹ́ẹ̀ ó kí àbáwọn ẹgbàá hikima tẹ̀klif ṣe pẹ̀lú pátá ẹ̀dùn ọ̀wù ni kílẹ̀ rí wa ọlọ́sọ̀ kan náà ń sọ fún àná bíbọn ìgbẹ́kọ̀ lọ́kọ́ máa rẹ̀. أو أن تويا وانت أتفو إن هذا لهو البلاء المبين هذا هو لاني وكو يلو قمي كي يتو تمتين يتو تريد كو كليا إذا جاء من حديث الذي أخرج من مصر أطلاف من حديث ابن حمار الجاشعي إياه ibn himar al-mujashi'i hadith yẹn dùn ọlọ́run wọn sọ fún ànàbí ibi kan wípé wà ìnà máa bà á tú mo gbé wà ànàbí dìde lé àbùtẹ̀líyàbà ìgbẹ́dìde náà kí n lè fi ọmọ ṣe tèmi kí n sì fàdáwó tì fún ọ wà àbùtẹ̀líyàbíkà láti o ti dànù bíbá ìgbógbó ẹni tó kú láyé o tó jáde owó fún ẹ. wọ́n lẹnu ọrùn ni àbí wọ́n gba tiẹ̀ mọ́níájú rẹ̀ ni wọ́n máa wù ọ́ ni àbí kí ó wù ọ́ bó o ṣe sáyé ní ó wù láti ṣe ni àdúgbò máa fi jẹ náà kan wọ́n tẹ̀sìn bó o ṣe mú wá ní àdúgbò máa fọ̀gbẹ̀yẹ ti lábẹ́nú. wà á ń zẹ́ntún àlẹ́ ìka kìtà àbá láàyè fi lùwìn máa nígbà gbogbo wọn fẹ́ sáǹpù ẹ̀ tí àti òtún wá fún ọ kí èdìgbà tí wọn bá fẹ́ kó lẹ̀ kí nǹkan kò ní mú lọ omi ò lè parẹ́ tẹ̀kọ̀rọ̀ òhu náà ìmọ̀ pẹ̀yẹ̀kọ̀bọ̀n àtọ́jú ayé o àtọ́jú oorun o ọ̀ máa lè kà ìjà àwọn èèyàn máa ha síbi tọ́jọ́ wípé bí ẹ ń jẹ nǹkan gbóná kò lè ha dànù bí ẹ mumu títù kò lè dì mẹ́ torí kí ni ìbùkọ́ yà ha àjẹlẹ̀ tìlà láti lè bá a fi ìjádẹ̀wò yẹn rinlẹ̀ tábà wá rí wípé odidi ń ta wá gbà gangan làbẹ̀wò àjẹ́ wípé a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim kí wọ́n wá fi fáàrà tí wọ́n fẹ́ fi jẹ́ kọ́rọ̀ ìtọ́lọ̀ ń wíre sẹ́ni bí báyìí kó yé wa ìjẹ̀wọ̀n ìbẹ̀rẹ̀ e ọ̀pọ̀ alẹ́ àbí ọ̀pọ̀ alẹ́ ọbàmù àbí ọbàmù. kò clear. hada abidjanbin ní dánimù mi tí arúgbó wa sọ pé a'udhu billahi minash shaitanir rajim ilmu mbẹ́mbẹ́ ìmọ̀tí wà mbẹ́ o àti etí sọ wípé omi ayé yìí àtẹ̀wò lòkúnú ẹ̀ odò ayé yìí bóò ni òtí ní gbé mi lọ mùsíbò òru rẹ̀ bóò ni ti ní bá lọ tọ̀tán rẹ̀ bóò ni ti ní bá lọ èsù rẹ̀ àtẹ̀mọ̀ ogun rẹ̀ àwọn èsù bí ẹ̀ka tó jẹ́ ń gbáyé rẹ̀ tí mo fojú rí tàwọn ẹranko rẹ̀ ọ̀dà náà ẹn tí mo wá gbà wípé ń lọ rè sáàdì olè tó lè yọ mí ń bẹ̀ tí ìyàbá sọ afẹ́fẹ́ yìí titun wa ń ti gbẹrẹ ṣé mùsùlùmí nù ìdí máa sọ fún yẹn ti kẹfìrí pẹ̀lú kankan ní táwọn àfáàn ríre táwọn òtètè rí àtàtìlẹ̀ gan ní ti sọ wípé mo bọ́ lọ́wọ́ ọba gbọ́ pẹ̀lú ahọ́n tí ò ní túmọ̀ níwọ̀ aláti sẹ̀rẹ̀ sẹ́mi pé ọlọ́wọ́ sọ wá sọ́dún mùsùlùmí. ẹni tó lọ fẹ́ wà sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ bí ṣètọ́nì nàám ọ̀wà àdúró ti wá sọ̀rọ̀ nǹkan àti tó ń sọ ní wípé ọlọ́wọ́ ọba gbé òkú rẹ̀ léṣe ní mo bẹ́ẹ̀ sì ni ọlọ́run kọjá ń tàn ro. ọ̀gbọ́n tí mo àríwí ó pé yá yóò náà sùn. كم لله من فلك يا أيها الناس كم لله من فلك يا أيها الناس كم لله من فلك يا أيها الناس كم لله من فلك تجري النجوم به والشمس والقمر تجري النجوم به والشمس والقمر تجري النجوم به والشمس والقمر هينوا هين على الله ماضينا وظافرنا هين على الله ماضينا وظاهرنا وظافرنا وظافرنا وما لنا من نواهي وما لنا من نواهي لا اله الا الله وما لنا من نواهي وما لنا 来来来，老被害人，哎呀妈！ على الله ماضينا وضابرنا عيننا على الله ماضينا وضابرنا عين على الله ماضينا وغافرنا عين على الله ماضينا وغافرنا وما لنا وما لنا وما لنا من نواحي غيره من نواحي غيره خطر وما لنا في نواهي غيره خطر يا أيها الناس كم لله من فلك يا أيها الناس كم لله من فلك يا أيها الناس كم لله من فلك يا أيها الناس كم لله من فلك تجري النجوم به والشمس والقمر تجري النجوم به والشمس والقمر تجري النجوم به والشمس والقمر هين هين على الله ما بنا وقادرنا هين على الله ما بنا وقادرنا وما لنا في نواحي غيره خطر وما لنا في نواحي غيره خطر وما لنا في نواحي غيره خطر يا أيها الناس يا أيها الناس gbogbo ẹ̀yin tẹ́ ẹgbẹ́ tọ́lọ́wọ́ bá àtànàbí nínú ẹ̀yin ẹ̀dá ẹ̀yin dá o. ya ayé wa náà. gbogbo ẹ̀yin kèfèrí náà ẹ̀yin dá o. Ó ń ká lùkú ọwọ́ bọ̀ kàmùlì Mélòó mélòó apópó tọ́lọ̀ wọn bá ní. Kí ló túnmọ̀ apópó yẹn? Ó ní bí odidi irú ilé ayé yìí. Tọ́lọ̀ wọn ní. Tẹ́nìkan kọ̀ ọ̀mọye rẹ̀ débi pé tẹ̀jírí lójú múmi wá ṣàmùsù ẹlùkọ̀mẹ́rù tẹ̀jírí lójú múmi wá ṣàmùsù ẹlùkọ̀mẹ́rù. bí ayé ńlá kan ó ní bí òórùn ti rìn bákan náà ìràwọ̀ ńlá nílá ńláńláńlá gbogbo akókó tó lọ ń dákú kọ̀ọ̀kan wọn ti ń rìn nú ẹ̀ tá lọ́mọ iye ẹ̀tàn bákan náà òṣùpá tá ń wò iná ayé ńlá kan ló náà gbogbo tí ń tẹ̀lẹ̀ ń bẹ̀ ta ló lè mọ iye ìrúkà náà. ọ̀nà wa pé nínú ń bẹ fọ́nà ọ̀bà tó ń sì ń mà táwọ̀ ọ̀mà. àyìnú náà lọ́ọ̀rì máa ń rí náà wà kọ́ náà. àyìnú náà lọ́ọ̀rì máa ń rí náà wà kọ́ náà. kọ́nà ọwọ́ àmọ́ mi tó ti lọ́nu gbogbo ẹ̀dá pé lọ́wọ́ tí yá ń sọ̀rọ̀ lọ́yìn nírú dédé táìmù

في غيره خبر وما لنا في نواحي غيره خبر mélòó mélòó ń tó dúró ilé ayé ìlọ tọ́lọ̀ wọn bá tó ní tó dà táwọn èèyàn tí mẹ̀tìtì bẹ̀lẹ̀ pé wọ́n rọrùn débẹ̀ ẹni ìtọ́ wa tóbi tó kàǹkà tó wá jẹ́ wípé al-insan ọlọ́run ṣe ìsìbáàtì ó àtàwọn èèyàn rẹ̀ rí sẹ́yìn òṣèré wọn àjẹ́ pé yambagi ìfàn àyẹ̀sẹ̀ ìrà billahi subhanahu wa ta'ala alladhi yàrá ṣèitán wàlá yàrá òun ṣèitán. àjẹ́ pé ọlọ́run lẹ́ni tí ń bá yín jẹ́ Jésù ẹ̀ rí òun sì rí yí adẹ́pẹ́tẹ́ àbàwọ́ sọ́ra ẹnì kì í rẹ́sù tẹ̀sù lóòrì olótòómú. subhanahu wa ta'ala

ẹnì tí mo fi ṣètọ́n wá sọ̀rọ̀ à ń pa rẹ̀ ọ̀lẹ́ ni ìlọ́pàá tó tún dé tó máa wá nǹkan ní ìkúnra. ìyẹn lọ́wọ́ àpàtọ́jọ́ wípé rúkìá rúkìá tá a máa ń sọ yìí a máa tètè lapa lára ẹnì tí ládàá ọba sí lára ìtẹ́lẹ̀. tí èèyàn bá ti jẹ ògùn débì kan wọ́n máa ṣe rúkìá ọ̀rọ̀ ọlọ́run náà ni o yóò ràn o ṣùgbọ́n àfa ẹgbọ́n yóò kéèké iṣẹ́ kéèké iṣẹ́ mi kéèké mẹ́ta lẹ́sẹ̀ fún eléyìí kò ní í jọrú ìṣẹ́ kaba tí àkùrọ̀ bí ọ̀sẹ̀ tí nǹkan tètè jáde lára rẹ̀. kínìjì ó ń kálukú wa náà rí nǹkan míì tó ẹ̀ka ti tẹ̀rí tá a ti tẹ̀rí o bá sọ bá kó bó bó ṣe yọ lọ a máa pa ọ̀sẹ̀. àtúntẹ́ tọ́tọ́ tó ní hó. na na ṣùgbọ́n mo ti bẹ́ẹ̀ mi máa gbọ́ mi máa gbọ́ yìí ọ̀sẹ̀ yìí ọ̀padà má sàbí òní ma jẹ́sẹ̀ ẹ̀kan náà wá ní. يا أيها الناس كم لله من فلك يا أيها الناس كم لله من فلك نعم يا أيها الناس كم لله من الزهر تجري النجوم به والشمس والقمر تجري النجوم به والشمس والقمر هيئنا على الله ما ربينا وقارئنا يسرنا أجلنا على الله ماضينا وقاتلنا وما لنا من نواهي غيره خطر وما لنا من نواهي غيره خطر النبي صلى الله عليه وسلم ní بوم bá ti ru tẹ̀fẹ́ sùn ní ìlàlẹ́ gbogbo ń tẹ́ gbàgbé kalẹ̀ bíi korobá ẹ máa dé. kọ́ọ̀pù tẹ́ ẹ fi rúmi kù ẹ dojú ẹ̀ lórí bá àjọ kejì ìní dúró lára mọ̀sẹ̀ bá alẹ̀ sọ̀rọ̀ àbò lórí mọ̀sẹ̀ ọ̀bẹ ẹlẹ́pẹ̀ yọ ọ̀kan ẹgbẹ́ kaná padà ni torí wípé ọlọ́run ọba ní àdánwò kan tí máa ń sọ̀ kalẹ̀ ẹnìkan wá ní ẹni oyin dùn pàlẹ́ ẹ̀bà tí wọ́n bá sílẹ̀ ló mọ́ ńlá àbàjẹ́ mo ti ń jẹ́ bọ̀ ti pẹ́ tí nǹkan kò ṣe mí fọ́rọ̀ àyìnà fi ìtọ́rí kìí tó kí adùn àdì wàhádà mọ̀kọ́rọ̀ ju fi sẹ́ńdà mà mùsùlùm abaturi nù túrùkù rẹ̀ wípé fa iná dáàlìkà sí ilé ìlàtí ti zánà ti sánà ọ̀kan ní gbogbo dídí ọdún òru kẹ́mẹ̀rẹ̀ ọlọ́run máa lò tẹ́nì kò sí mà ọlọ́run wá ń yọ wá ń yọ ní andonisi bọ́ yóò rò èyí tí ọ jẹun lògbé gan tàbí lọ jẹba tù tàbí lọ sí bẹ́ẹ̀ náà ọwọ́ tó ń fẹ́ ẹgbẹ́ jẹun wíwú ànábì wàá já mọ̀ pé kìí tó ń ṣe gbogbo lórí rákùnà ọlọ́nà ni. ṣe ìtàn tẹ wá ní káfọ́ lọ́wọ́ sọ̀tà aláwọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ ìjà mọ́lọ́ngọ̀bọ̀ àìwá mọ́lọ́yìn yẹn lọ́wọ́ jí kí wà láwọ̀ pọ̀ inú òfin mọ̀ rẹ̀ èèyàn tó jẹ́ pé yóò máa lọ́ọ̀dù àfà yóò tún máa lọ́ọ̀dù àbáláwo yóò tún máa lọ kíni wá kí yọọ máa sọ pé òun wá bára kí agbára òṣìṣẹ́ lọ́dọ̀ ẹnì kankan ní agbára ti tòótọ́ tí ó fún ní mú aláwọ̀ àbáyàn àfi kíni o ẹni ọlọ́run bá ń sọ ó nì sọ ń bẹ pẹ̀lú ẹ ẹni ọlọ́run bá bá ń kẹ́ ó nì kẹ́ ń bẹ pẹ̀lú rẹ̀ bákan náà àtúwárí jàwá bẹ̀ júùdù níbi àwọn ìṣẹ̀tọ́ náà yìí tẹnikẹ́ni bí ọdún ti rí lẹ́yìn àti pé gbólóǹjẹ àmọ̀ pé ẹni tí èèyàn dojú nǹkan kan tí èèyàn máa ń fa nǹkan lọ́dọ̀ rẹ̀ òun lọ́lọ́n torí pé àrùn ò lè sọ ọ́ yàn ní tí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ yéè sọ rẹ̀ ni. Nàá àfúnfẹ́ àwọn àmọ́ sọ́yàn. Nàá kí a ẹja kan wà lẹ́wọ̀ tútù yọ pamẹ́ ẹ̀sìn fún mi nǹkan bí a sọ yín èmi ọ tẹ lọ́rùn kọ wọṣọ mẹ́wàá pọ̀ ẹ̀dẹ́kun ọlọ́run jẹ́ iná ọ̀fẹ́ ṣe gún ẹ̀rẹ́ ẹ̀sìn fún mi gan bí bàtà yín ẹ̀rẹ́ kan sànú ẹgbẹ́ mi náà lọ́kọ́ ta ló ní o fi gbèsè ayé rẹ ṣeré láti bẹ̀rẹ̀ ìwà dúró òde dọ́kọ́ra pẹ̀lú ọjọ́ orí rẹ̀ ẹ̀rẹ́ kan ẹ̀bùn mi lé gbé kí mi ní ẹ̀kọ́ tèmi náà ìwọ ilé kọ́ ilé mi ìwọ ẹ̀ bá gbélé kan ojú ọ̀rẹ́ náà lé owó àwọn arìnrìn tí ó rù lára ọlọ́pàá nípa ìgbàtọ̀rà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ṣètọ́nù rọ̀jìn àjẹ́pẹ́ káwọn sọ pé àrùn mi lẹ́yìn ṣètọ́nù rọ̀jìn kí yóò tún wá jẹ́ tọ́ ìwájú ṣètọ́nù kí lẹ̀ ní àwàtà ń wígbóló. naam ibi tí ah! Ah! Ah! kò sí tí ń bọ̀ lọ́nà náà ewu ni ha àkọ́kọ́ tó ọkọ̀ ti tẹ̀. ẹ wẹlú mi gbà mí jọmọ adé kò sọ aa lágbájá aa lágbájá nǹkan burúkú gbẹlọwẹ nǹkan burúkú gbẹlọwẹ a n ò lè kọyẹ kẹdẹ o gbọdọ a lágbájá yìí tá a lè yan máa kọ a rẹ tí ó kun ẹnu. الله سبحانه وتعالى بكنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run tó fi méjèèjì kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé káyé jáde láyé àtàrin aburú àtàrin dáadáa láti máa rìn ọwọ́ sọ̀rọ̀ tán o tún tọrọ ọ̀kẹ́. Okay ìbànújẹ́ ìdùnnú ẹkún ẹ̀rín ebire ayore sọ́ọ̀tìrè èrè a'udhu billahi minash shaitanir rajim bó o ti wá sọ̀rọ̀ pẹ́ lọ́dọ̀ lọ́sọ̀ tààlà lọ́dọ̀ àwọn ẹni ibi gbogbo nǹkan tó mọ̀ràn aburú kọ́mọ̀ báyàn ọ̀wà ní bismillahi arrahmani arrahim ta lèèyàn wá máa ń bá lò àtúrínú méjèèjì sísù lèèyàn máa ń bá lò ní àbúrò ta'ala béèyàn bá ń bẹ́sù lò kò sí ní tó fẹ́ kójọ láti ní pé ń bẹ́sù lò orí wípé yóò tún yẹ ní ibi náà ní ọbàjá ẹnì kéèké ìgbọ́dọ̀ wọn bá lò àti kọ́ bá jábì rọrùn ọlọ́run wá lo rọ̀jìmì fúnṣẹ́ ìtàn ó pè ní arrahman àti arrahim bí àwọn ènìyàn arrahman nǹkan àti sílùmùrìbàkìyà mọ̀dùmọ́ọ̀nù bíi tí àwọn olùdarí ti sọ̀rọ̀ bí nìyẹn ṣe ń pàdé ara wọn yìí òun náà láti gbìmọ̀ bá tẹ̀ sírì lọ níjọ́ mẹ́jọ kọ́lọ́ ọjà kọ̀sọ̀ rẹ̀ kó jẹ́ kí ẹ̀mí wa gùn jùgbà náà lọ kó sì fi wá ti kòǹgẹ́ kọ́sọ̀ wa ń bi àṣìwí kó sì sọ iná ń bi kíni o níbi àtìgbọ́ bákan náà pe àsìkò yìí kéde fún wa wípé afẹ́ kó ń kálukú ó ti wà ní bíbà ní four kọ́dà ní àwọn àlejò tí wọ́n ń bọ̀ sí Ìbàdàn láti Ṣẹ́yìn láti nǹkankan tí ó ti tó five so barnami ti dáadáa kẹ́sì fẹ́ fẹ́rẹ̀ náà ní tẹ̀síìrì níjọ́ mẹ́jọ yẹn náà kọ́lọ̀ ń fi àti kòǹgẹ́ kọ́jà ní àtẹ̀yìn nìkan wá náà kájọ wà nù ẹ̀ tí ó wà nínú ìjókòó rí yẹn náà ní tẹ̀síìrì jọ́mẹ́jọ bí àwọn nìmínà Rahman àyàkì àṣírí bí ní four thirty níjọ́ mẹ́jọ wà mú bá ṣàrọ̀ tẹ̀síìrì mọ́ sí máa bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ bí idnillahi al lára àwọn nǹkan tó ń fẹ́ kọ́ máa wà lórílẹ̀ o náà ní kí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ rẹ fáwọn èèyàn ọlọ́run ẹni tí wọ́n máa ṣàlàyé rẹ̀ o ní ojú kémi àtẹ̀yìn ọwà o nínú ẹni tí wọ́n máa gbọ́ yóò lòdì àwà o ẹni tí ọwà ayé tẹ́tẹ́ ni ọwà àtakú wọn lé ọlọ́run mẹ́jẹ̀ àwa ń bẹ́ o nínú ẹni tí wọ́n máa sáká àti láti gbódòdó mẹ́jẹ̀ àwa ń bẹ́ o ẹlòmíì wọn máa pé à o ti gbọ́ yẹn tí yàrá ti gbọ́ nǹkan o ti dẹ̀rí fóònù nǹkan mẹ́wùlẹ̀ gbọ́ sí pèlè gan kí n lè nífẹ̀ẹ́ mi ọlọ́run ṣàánú wa o dáadáa tó fi di